ní gbogbo ibikíbi tí ẹ tún ti ń fojú ayọ̀ wò wá o èmi ọmọ yín náà ni mi ò tí ì lọ bàbá confam jp o tún kí gbogbo yín lẹ́ẹ̀kan sí èmi ò ní ṣaláì má kì í ẹ̀yin oníbàárà wa káàkiri gbogbo àgbáyé ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa káàkiri gbogbo àgbáyé èmi ò ní ṣaláì má kì í nítorí pé kí ni ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ẹni tó mọ́jú ẹni tó tiẹ̀ rí ni tí kò tiẹ̀ wo bẹ̀ ń kọ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo mú product wa báyìí ìkan nínú àwọn product wa tí à ń tà táwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti jẹ orí ọ̀fẹ́ rẹ̀ ìwọ tó bá sì wà dúró tó sì ń wò wá wípé ṣé nàtúrù ni àbí nàláì ni ó má dúró má dúró bí egun bá ń lé ẹ o gbọ́dọ̀ dúró ẹ o ẹmígbe gbègbè onítò bàbá wọn gbé ó ṣeé ṣe kí wọ́n gbé sí ẹ̀kúlé rẹ o ọlọ́run ò ní jẹ́ kí wọ́n gbé sí ẹ̀kúlé rẹ kò sì jẹ́ ní kò sì ní jẹ́ kí wọ́n gbé sí ẹ̀kúlé tèmi kí ni mo mú wá fún yín ní alẹ́ yìí egbògi aleko ni mo mú wá o fún ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yìí kì í le dáadáa pàápàá jẹ́ pé tẹ́ ẹ bá ti ṣeré ẹ ráǹdì kan ṣoṣo báyìí ẹ ti lùsì hope onídìí hmm. <laughs> àlékún ọkùnrin tó ṣe ráǹdì kan tó sáyé ṣeré ráǹdì kan láàárín two minutes ẹlòmíà abẹ dóyàwó rẹ ọ̀pọ̀lọpọ̀ kéèsì ló ti déwájú mi nípa àwọn tí ọmọ àní nítorí irú nǹkan báyìí tó ń ṣe àwọn ìyàwó àwọn ń ṣàgbèrè kiri ń ta má jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ o ìwọ tó wò mí tí ìyàwó ẹ̀ ò tí bẹ̀rẹ̀ sí ń ṣe àgbèrè kiri sórí egbògi ni egbògi yanrantí egbògi Yorùbá ohun tí Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ẹ̀bùn tá a kó pọ̀ ewé àti egbò tá a kó pọ̀ òun ló di egbògi alẹ́kùn yìí ọ̀dà àtìyẹ e kíákíá ìwọ tí yẹ pé ìṣẹ́jú kan ló ń ṣe ìwọ tí yẹ kí ní òun dúró dáadáa òun àrùn àlọ́ bóbìnrin ṣeré obìnrin ò sọ fún ẹ pé ah ó ń kanlẹ̀ jù ó ń kanlẹ̀ jù ó ń waste time ara ẹ ni tó bá bóbìnrin ṣeré tóbìnrin pariwo pé ó ń kanlẹ̀ jù <laughs> ìgbà yẹn gangan ló ṣẹ̀ṣẹ̀ ṣeré onílù egbògi àlòkù pé o ṣeré one minute o lè lọ two round o lè lọ three round egbògi alekóni èyí kì í ṣe wípé ẹ àwa ń ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ń bí àbí èyí kì í ṣe wípé ṣé ó ní gbàgbọ́ náà ló ń sọrú nǹkan báyìí I am telling you sex it is part of religions tó bá dẹ̀wọ̀n ẹ̀ kò jẹ́ kí wọ́n tún ẹ̀ pásítọ̀ ẹ̀ ẹ̀ ó ń báyàwó ẹ̀ sùn ojú yẹn lọ ẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ satisfy yẹn tí pásítọ̀ ò bá satisfy ìyàwó ẹ̀ kì í sọ pé ilé wọn máa túká ni àbí kí ìyàwó rẹ̀ fúnra ẹ̀ gan kó lọ máa dóko níta kò jù yẹn lọ má jẹ́ kí n tún ẹ̀ sex it is part of the religion tó o dẹ̀ gbọ́dọ̀ mú kúrò láàrin ìrìn àjò yẹn òun ni aleko tí mo ń wá fún ẹ yìí ìkejì ọ̀pá ẹ̀yìn wàá fẹ́ bẹ́ǹdì báyìí wàá lẹ́yìn irú ẹ wàá dìde wàá lẹ́yìn irú ẹ wàá rìn díẹ̀ wàá lẹ́yìn irú ẹ wàá máa bóbìnrin ṣeré ẹ̀yìn á máa rú ẹ wo nǹkan míì ti ṣẹlẹ̀ nìyẹn o ọ̀tọ̀ ni ọ̀pá ẹ̀yìn ọ̀tọ̀ ni jẹ̀díjẹ̀dí ẹ̀ jẹ̀díjẹ̀dí dúró tiẹ̀ láyé ọ̀tọ̀ ni egbògi jẹ̀díjẹ̀dí mo ti polówó ẹ̀ nínú fọ́nrán mi kan ẹ̀ ìyí ni ọ̀pá ẹ̀yìn pé ẹ̀yìn ru ẹ́ gorogo ohun tó máa lò nìyí kó o tètè ọ̀dà tiẹ̀ àwọn egbògi méjèèjì jẹ́ egbògi tó jẹ́ pé àti ní testimony púpọ̀ lórí rẹ̀ egbògi àlékó àti egbògi ọ̀pá ẹ̀yìn tètè ọ̀dà tiẹ̀ o kò sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ní orí workshop mi zero eight zero two two zero four zero nine five zero kó wá fi ọkàn ara ẹ̀ balẹ̀ kò síbi tó wà tí DHL tí kò ní gbé product wa ìdí ọ̀dọ̀ ẹ̀ Amẹ́ríkà ni UK ni Canada ni Asian country ni African country ni gbogbo Europe pátá jẹ́ kí n sọ fún ẹ fọkàn ara balẹ̀ DHL ó máa gbé product déwájú ilé rẹ ni kó fi ọkàn ara ẹ balẹ̀ dáadáa tiẹ̀ ni wípé tó bá padà bára rẹ wípé àwọn tí mo sọ pé gbòógì tó wà lọ́wọ́ mi ó lè correct tó bá padà rí pé ó ń ṣiyẹ́ tètè fi àtẹ̀jíṣẹ́ kó fi ránṣẹ́ sí mi lórí workshop mi zero eight zero two two zero four zero nine five zero ẹ ṣe gan once again ẹ ojú ò tì yín mo wá fẹ́ jẹ́ kó o bá mi ṣíà fídíò yìí gbogbo ọwọ́ tó bá wà padà ṣíà fídíò yìí o ò ní tọrọ jẹ o ò sì ní tọrọ ọmọ pẹ̀lú àṣírí màdé ẹ ṣe gan God bless you.